والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدرس عليه نبي يا النبي صلى الله عليه وسلم يا تتماتي وواما ní ìgbà tí wọn bá jókòó láti ṣe àtàyà nínú lẹ́yìn rẹ̀ afáwa bẹ ṣe àlàyé fún wa nípa المواضع التي كان يدعو فيها النبي صلى الله عليه وآله وسلم في الصلاة أو أي كان يجمع تدعو nítorí wípé nínú mà bá dé pé òfin òfin òfin náà lábà máa mẹ́nuba ní gbogbo ìgbà ó máa ń sábà mú kí ọkàn le kìí sábà jẹ́ kí ọkàn lẹ̀ ṣùgbọ́n nígbà tí bá ti rí pé láàrin òfin àti òfin àti òfin àwọn àǹfààní wọnú ẹ̀ àǹfààní wọnú ẹ̀ àǹfààní wọnú ẹ̀ láwọn àǹfààní tó ṣe pé lọ́yà tá a bá tú ọ̀pọ̀lọpọ̀ tíráwò a lè má bàrú rẹ̀ pàdé. táwọn àǹfààní ìbá ti ń wọnú òfin òfin òfin ó máa ń ràn yàn lọ́wọ́ láti má káàárẹ̀ nípa gbígbọ́ ìtọ́jẹmọ́ òfin yàn. ó sì máa ń ràn yàn lọ́wọ́ láti dé èyí téèyàn ń gbọ́ ní ìmà nípa òfin àti ìmà nípa àwọn ìtọ́jẹmọ́ bá ti ṣe máa hùwà kí máa ràn yàn lọ láti dì mú lórí ìlú sọjọ́ pé tíra yòókù fún fáǹfààní púpọ̀ wọn láwọn àyè tánàbí sọ̀rọ̀ bá àlèwà àlè sẹ́lẹ̀ tí wọ́n ti máa ń tàdúrà nínú rẹ̀ ilé ìjọ ẹ̀kí gbogbo wa káde ká mójútó òun náà ni alákọ̀ọ́kọ́ bàrẹ̀ takbiratul ihram fi mahallil istiftah lẹ́yìn tánàbí sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ tí wọ́n ti ọ̀lọ́ àbàlùsọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ ní àyè ibi tí wọ́n ti ń ṣe àdúrà àti síọ̀ àdúrà lélẹ́yìí àdúrà lélẹ̀ ọ̀kan nínú àwọn àyíké yẹn ti ń ṣàdúrà rẹ̀ ẹni ní lóòótọ́ àdúrà ni wọn nígbà tí wọ́n túmọ̀ àwọn àdúrà yẹn fóun òun ò rí nǹkan kan nínú àwọn dìmáàdì tòun nínú gbogbo tó wá nínú àdúrà yẹn dẹ́kọ̀ ò ṣe kọ̀dájú pé yọ gbọ́ bùkátà tó كما ينقى الثوب الأبيض من الدنس واغسلني من خطاياي بالماء والثلج والبرد أدواي láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin ó ní í ṣe pẹ̀lú ọlọ́mbà mi pa àtìsè mi rẹ̀ tani òbúkátà kọ́lọ̀ wọn forí jìn tani òbúkátà kọ́lọ̀ wọn bá pa àtìsè rẹ̀ rẹ̀ nítorí pé gbogbo ẹjọ́ bá ti forí jìn tọ́lọ̀ wọn bá bá pa àtìsè rẹ̀ rẹ̀ ọ̀nà orí ti sì fún ọ̀nà ọ̀la ti sì fún un nítorí pé tẹ́lẹ̀ náà àti ṣe ẹ̀sẹ̀ àwọn ló máa ń kọ dínà kọ́ràn owó sílẹ̀kùn òde fún yà. وقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمدركم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا لا تركوا ترى فريجا سفريجين oríṣiríṣi orí lọ́lọ́wọ́ bó mu wá fún yín láti sánmà àti látara alẹ̀ àti nínú yín gan eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ṣàfojúdi sí àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam káàmà pé wọn ọ̀bá bùkátà ti ti wá mú torí àwọn àwọn ọ̀nà secretivity kan láàrin kò sáyè fún kò sí àyè fún torí àyè àdúrà ni ìgbà tá a bá ti Allahu Akbar ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ṣùgbọ́n àdúrà tó wà muqayyad àdúrà tó ṣe pé bó ti ṣe wá látọ̀dọ̀ àwọn máa ń fẹ́ yàtọ̀ sí tó wá nínú súnà ẹlẹ́ẹ̀kejì qabla ar-ruku'i wa ba'da al-faragh min al-qira'ati wọ́n ní síwájú kótó nípa àrùkù lẹ́yìn ìgbà a bá kí al-Qur'an nìkan àti Fatiha àti súra nínú rákà mẹ́ta ó sì lè jẹ́ rákà márùn títí lórí mẹ́tàlá níbi tí rákà ti parí yẹn àti kí fásitì àtàn àtún ti súrà lé ẹ̀yìn sì ti mà kíkẹ́ nínú rákà ti parí yẹn nínú kákí kọlù nìkan àbí kí kákí kọlù pẹ̀lú kúlà níraka ìparí nínú wípé àti kí fàtíà àti sọ́wọ́tì ìkhlás àti fàtíà àti ìkhlás àti mu'awwadatayn nígbà tá a kí gbogbo ẹ̀ tán kátó nípa àrùkù àyàdó àtúnú ìyẹn nínú sọ̀látùl wítìrì khassa ìyẹn ni pé kònú títà máa ń ṣe sọ̀látùl wítìrì kònú títà máa ń ṣe sọ̀látùl wítìrì lókè ìgbà wọ̀rọ̀ ètò múnádókòtò fẹsẹ̀ rìn ó fi hàn wá wọn ni sallallahu alaihi wa sallam wọn máa ń sábà ṣe qunut nínú salatul witr wọn máa ń sábà ṣe qunut nínú salatul witr sawa'un akana dhalika fi Ramadan aw fi ghayri Ramadan bàbá àjọsọ Ramadan bàbá àtúmọ̀jọsọ Ramadan. ìgbọ́n gẹ́gẹ́ bó ti ṣe wáyé ìgbà náà sallallahu alaihi wa sallam wọn ṣe qunut nínú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tó múnádóko àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ míì táwọn náà tó múnádóko wọ́n tún tọ́ka sí pé ànábì máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá gbórí sókè láti rúkú kó tó di pé wọ́n lọ sí ìforí kalẹ̀ lẹ́yìn tó bá sọ pé sami Allahu liman hamida rabbana wa lakal wọ́n lè gbà wáyìí ọ̀nbẹ tó eléyìí fi hàn wá pé àyè àdúrà tó ní ẹ ti ti mà ike nínú àdúrà tá a máa ń ṣe nu kò náà èyí tó dáa jù kò náà ní pé ká ṣe irú èyí tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam kò wá sí nǹkan kan tọkọ̀ fún wa láti tàfikún lórí rẹ̀ ká tọrọ nǹkan míì táwa bá tún fẹ́ rẹ̀ àwọn olùmọ̀ nípa súnà wọn láwọn àdúrà tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam nínú kò náà á rí i pé wọ́n jẹ́ ad'iyatun mutanawwi'a àwọn àdúrà tó jẹ́ oríṣiríṣi ni أي على حسب مقتضيات الحاجات كيف جميع أبوكاتا تبي وتين أتبي قنوط كيف جميع تتليم على نبي من صلى الله عليه وآله وسلم لكن بشرط نيكو سبب يتفقون تصورا فن التكلف التكلف كما لو على برا ولون كي كيف كيف أتكي القرآن هنا لكن قنوط تبقى على تلك قوة بيوا كنا نتسجع ta ló sájà lọ́nà tó jẹ́ pé àrí pé irú gbólóhùn tá a fi parí àdúrà alákọ̀ọ́kọ́ iye àràfi tó ní irú àràfi tó kàn rẹ̀ iná ni wọ́n máa kàn gbogbo jumla kejì jumla kẹta jumla kẹrin jumla karùn-ún wa huwa takallufun zahir. sèlè ìgbà ìtaba ti lè sọ̀rọ̀ àfún kò sí wàhálà bẹ́ẹ̀. asima ibi àdúrà tó wá lọ́tún bá nàbì sallallahu alaihi wasallam níbẹ̀ oníkẹ́ allahumma ahdini fi man hadayt. وعافني فيمن عافيت وتولني فيمن توليت وقني شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يعز من عاديت ولا يذل من واليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أعطيت استغفرك اللهم من جميع الذنوب والخطايا وأتوب إليك اللهم اقسمني اللهم اقسم لي من خشيتك ما تحول به بيني وبين معصيتك ومن طاعتك ما تبلغني به جنتك ومن اليقين ما تعون به علي مصائب الدنيا اللهم متعني بسمعي وبصري وقوتي واجعله الوارث مني وفي رواية واجعلها الوارث مني واجعل ثأري على من ظلمني وانصرني على من عاداني ولا تجعل مصيبتي في ديني ولا تجعل الدنيا أكبر همي ولا مبلغ علمي ولا إلى النار مصيري ولا تسلط علي بذنوبي من لا يخافك في ولا يرحمني lẹ́yìn rẹ̀ wọ́n wá tọrọ tó bá tún fẹ́ lórí ayé àti àlùfẹ́yàmù. eléyìí bẹ nínú sálẹ̀ ìṣòwò àlùsọ̀lẹ̀ tí wọ́n máa wé ní alukónóòt wọn náà ti rí kí sẹ́tì ń bẹ níwájú wa ọ̀pọ̀ gan-an tó ń lọ ha orin Bob Marley sórí lẹ́rìn kámẹ́ọ̀ ẹlòmíì ha orin Bob Marley sórí débi pé ibi tó bá tún ti kẹrùn-ún náà tún kẹrùn bẹ́ẹ̀ ìjọba ti tínrín òun náà tún tínrín rẹ̀ bẹ́ẹ̀ làákín kò sí kankan lórí rẹ̀ nípa tí islam mú wa yọ kàn máa jẹnu lórí irun ni láàrin àtàkùn tẹ̀lé kíkọ̀ dá bẹ́ẹ̀ torí ẹ̀ka padà sínú ẹ̀fọn muslim àwọn àdúrà yìí wà mẹ́ẹ̀ kakọ̀ máa kà káwa gbìyànjú láti há wọn. táwọn àdìríyẹ̀ tó ń máa ń wúrọ̀. àwọn àdúrà tó tó lọ ànábi sọ̀rọ̀ wá àdúrà wà tó bá pọ̀ lórí èèyàn á kò lè kó orí ń pẹ̀lú èèyàn lọ́pọ̀lọpọ̀ wàá kà máa mú wọn lò bí kò káàtà rẹ bá ti ṣe rí i unlike ẹni tí kò so orí lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀yìn náà ti mà ìdájọ́ fẹ́ máa blank nígbà tí nǹkan bá ṣe ẹni tí ọmọ kílà wí rí inú kọ́ mọ́ lè béèrè láéláé àbí tí wọ́n bá ti fi lè yanu béèrè kókó ẹ láwọn ọ̀daràn bẹ́ẹ̀ nígbà tí ọ̀ma àdúrà wo lọ́wọ́ alátọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam sẹ́yìn ó ṣe láti rí gbèsè tán alihamudulilayi ẹ̀yìn sì mà abẹ́rẹ́ mà ẹ̀ràn alẹ́. Náà. Ah, ah. Mm-hmm. kálukú kan jẹnu tó sẹ́ńtọ́ abẹ́rẹ́ rí nǹkan mọ̀ náà. أيوة أيوة أيوة بارك الله فيك بارك الله فيك أنتم ما فيسنا كيسي أبدا أنا بقوة اللهم اغنني اللهم اغنني بحلالك عن حرامك واكفني بفضلك عمن سواك lẹ́sẹ̀ kọ̀pọ̀lọpọ̀ ti hà àmọ́ kò mọ̀ dápọ̀ gbèsè mbẹ̀. Òṣùgbọ́n àdúrà tí èèyàn máa fi rí gbèsè sàn. Allahumma aghnini bi halalika an haramik wa afini bi fadlika amma siwak. nígbà tí ìran ti mi lé ìyàbọ̀rọ̀ lọ́mọ owó oògùn èèyàn ràn ó ti dáadáa sí ọ ọwọ́ ń lọ owó oògùn wípé ọ̀rọ̀ tó bá dẹlẹ́dẹ̀ yẹ ní fi lọ pọ̀ ní máa wò ọwọ́ ń lọ pé ìka burúkú ọ̀daràn èèyàn sóore má olówó ọwọ́ àtọ́dọ̀ ọba ọkùnrin lè sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ọ̀bọ̀ ọ̀rọ̀ tí ní ìtò nílá rẹ̀ yọ. Ọmọ pé ńgbà tí wọn náà tún máa dúrà tó tún lè tó fi gbára rẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀daràn bẹ́ẹ̀ òògùn rẹ̀ tún mọ́. Tó lẹ́yìn rẹ̀ ó tún ní tó ọba wá fẹ́ sọ̀rọ̀ kíláàsì. Ọkàn kù ní lẹ́wà rẹ̀ jẹun pọ̀ jẹ́ ẹ̀jọ́ bàbá dàbí à ah, kí ló dé? Wọ́n ní náà ìṣòro. Àwọn ọ̀daràn ti pa ayé mi. Àwọn bàtí wọ́n ti mọ́ dáadáa ẹ̀kẹ́ dáadáa máa ń dín náà ìdá dáadáa máa ń dín náà ìdá torí ẹ̀ ká gbìyànjú láti jẹ́ pé àhá àwọn àdúrà tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam sórí eléjọ́ ìkejì nínú àwọn àyè tánàbì sallallahu alaihi wasallam wọ́n ti máa ń ṣàdúrà bákan náà wọ́n tún ní kùnúùtù kùnúùtù mi tún wà ó eléyìí tánàbì sallallahu alaihi wasallam tí wọ́n máa ń ṣe nínú àsùbà síwájú wọ́n rò àti sọ pé àwọn ìgbà ọ̀rọ̀ náà tún fi hàn pé wọ́n máa ń ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá rò pọ̀ ṣùgbọ́n wọ́n pe lẹ́yìn ònú tó ń tọ́ rẹ̀ ònú tùtù ṣe wípé ẹ̀ẹ̀kan láàrin ni ìdákúrekú gbà ni lóòrèkóòrè kìí gbogbo gbà ìyẹn ni pé tí sábàbí bá mú wá ànábì máa ń ṣe sallallahu alaihi wasallam ṣùgbọ́n ònú tùtù sábàbí mú wá kìí ṣe ònú tùtù àdádúró lórí wọn àṣùbà nìkan a ṣe lásùbà alẹ́sẹ̀ ní sọláàtì bọ́ọ̀lù alẹ́sẹ̀ ní sọláàtì làásù alẹ́sẹ̀ ní sọláàtì mọ́gírì alẹ́sẹ̀ ní sọláàtì làíṣà torí pé sábàbí ló mú wa. àtìkí mà wípé tó máa fẹ́ sẹ́rù kùnú tù báyẹn ètò bá tún nà mú dáadáa jù kó náà ní kékeré máa mú òfin kó gbóhùn sókè káwọ̀ gbọ́ káwọn náà máa ṣe àmì nítorí pé ẹni tó ń ṣe àmì pẹ̀lú ẹni tí ń ṣàdúrà gbogbo wọn ló ń sókè ní gbogbo wọn ló ń bẹ̀ lọ. ilé ìjẹun ti jẹ bẹ́ẹ̀. yàtọ̀ sí kùnú eléyìí tó ṣe wípé wọn máa ń ṣe lójoojúmọ́ ní ọ̀dọ̀ màlìkí àti ní gbogbo àtúbà lọ́dọ̀ màlìkí àti ṣàfẹ́rìyà àti sọ ikú kùnú ju eléyìn kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ nítorí pé wá láti ọ̀dọ̀ Hamza ọmọ Anas ebe máa sọ pé Anas Abu Hamza ó wá láti ọ̀dọ̀ Hamza ọmọ Anas òun ló dé káàdì ìsìn ọ̀lẹ̀ nítorí pé ìwáyà rẹ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ wọn lọ lẹ̀ àdìsí

dé dángájí ọ̀nà tó gbà wá eléyìí la lè fi sẹ̀rí èdè kọ́ wá nù àdé gbogbo wá nù àdé àhà sẹ́wọ̀n pé àhàdé òmò òbó wà wá àwọn àdé tí wọ́n parọ́ rẹ̀ máa nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ wọn wà àwọn àhàdé òbò àyíká náà tún wà àwọn àdé tí wọ́n jẹ́ bọ̀ àyí àwọn náà tún wà eléyìí jẹ́ àyè kejì ẹlẹ́kẹta báyìí ẹ̀ẹ́dẹ̀dẹ̀ ẹni mi lọ rúkú lẹ́yìn gbàtà nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ tó má ti gbórí sókè láti rúkú wọ́n ti sẹ́sẹ́ mi Allahu liman hamida wọ́n ti wá dúró dọ́gba wọ́n sọ pé kíni rabbana walakal hamd tàbí rabbana lakal hamd tàbí allahumma rabbana walakal hamd tàbí allahumma rabbana lakal hamd ó di mélòó mẹ́rin gbogbo ẹ̀ wà nù Sahih Bukhari àti Muslim yẹnni kò kò nídìí ká mọ fúnra lọ́rùn nígbà bó lè tọ́ sẹ́yìn bí sọ̀rọ̀ bá àdìsọ́nà tó máa sọ báyìí tán ẹ bó ti wá nínú hadith abdullahi ibn abi awfa ọlọ́run nàbí sọ̀rọ̀ bá àdìwà àdìsọ́nà wọ́n jẹ́ni tó ṣe pé ńgbà tó bá gbórí wọn sókè láti rò kó wọn sọ pé sẹ́mi allahu liman hamida àti sọ pé ìmáàmù yóò sọ bẹ́ẹ̀ ẹni tí ń dárun kí yóò sọ bẹ́ẹ̀ yàtọ̀ sí yàtọ̀ sí tani títà ẹ̀ bá ń kírun lẹ́yìn ìmáàmù ẹ̀yin náà máa sọ pé sẹ́mi allahu liman hamida ìmáàmù Shafi'i lọ sọ pé sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kò fẹsẹ̀ kò lágbára kò lágbára lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ àwọn ẹni tó sọ pé àní nítorí pé àdìsí anábì sallallahu alaihi wasallam sọ pé فإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد tí ìmáàmù bá sọ pé sẹ́mi àlọ́ọ̀hún ìmọ̀ ìhámìdá yẹn sọ pé rabbana wa lakal hamd ìmáàmù Shafi'i wọn ní bẹ́ẹ̀ni ìwádìí ti kan tó sọ pé sallu kama ra'aytumuni usalli àwa sọ pé bẹ́ẹ̀ni sallu kama ra'aytumuni usalli ay ala alla yakuna mukhalifan li awamiri. ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé mò ń kírun lópin ìgbà tí ọba tún tako àwọn àṣẹ mi torí pé mò ń ṣe ń kírun lémi nìkan ó sí mò ń ṣe ń kírun lémi imam nítorí pé tó bá jẹ́ pé imam ìní ọba kírun ghaliban yéṣu ni ó sì kọ́ ọmọ àmọ́ tó bá kéèyàn lè yàn dá kírun àbọ̀ sí kọ́ ọmọ tó wà á bẹ̀rẹ̀ ẹ̀rùn fúnra rẹ̀ torí ẹ̀ téèyàn bá jẹ́ máa ń lẹ́yìn imam òun كنت سمع الله لمن حمده إذن يتقين ربنا ولك الحمد وأن إليه كان النبي صلى الله عليه وسلم أصبح سمع الله لمن حمده اللهم ربنا لك الحمد إليه تقين أقين ما من أتقين اللهم ربنا لك الحمد ثم يتقين النبي ما أتقين ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد إن رواية وملء ما بينهما اللهم طهرني بالثلج والبرد والماء البارد اللهم طهرني من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس eléyìí bẹ́ẹ̀ nù tánà bisọ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ máa ń sọ lẹ́yìn ìgbà tó máa gbórí sókè láti rò kó o iná lẹ́yìn ìdè máàmù kan ó wá ń sọ bẹ́ẹ̀ ẹnìkan tó nínú à ń tó wà lẹ́yìn rẹ̀ bá ń pòsè ó lọ àkókò tún mọ̀ níbo wọ́n tún ti rí lé ìyàwó ìmáàmù gbẹ̀yìn ayé yìí olótùsọ ebi ó bà náà ní ó bà náà kan láti tó ṣe tún á ti pa pẹ́ báyìí. tó eléyìí túmọ̀ sí pé bọ́yọ̀ wọn ọ̀mà kò máa kíkò tó fi máa pòṣe kíkò tó fi máa sọ ẹ máa kí ẹnu sọ̀rọ̀ àfúnná ìmọ̀ ìjọba ọmọ ọ̀fẹ́ rẹ̀ mo rí pé nǹkan tí a bá náà rú láti rò pọ̀ ṣé kìí ṣe pé báyà gbàgbé nínú ìgbàgbé kí ló á dé àdúrà táwọn ẹbí máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ah, ẹ dákun ẹ̀ pàwà náà ẹ dákun ẹ̀ pàwà náà ó ṣe ká máa ṣe èdè ká máa sọ káwọn amúlè máa mú lọ́tà ká máa lọ ọkùn lẹ́yìn pé ah, kí ló rí sí pípẹ́ tí máa pẹ̀ mú náà rí èmi ká ń fura àbúrò òbúrú jọ́tà bá fi yé e tí yàwá dàmẹ́sálásí rú dàmẹ́sálásí rú báwọn pọ̀lọpọ̀ ẹ̀fúra báwọn pọ̀pọ̀lọpọ̀ ti máa ń sẹ́nu yọ ọmọ pé nǹkan kan yí o lẹ́nu kò ní wádìí ń pa rẹ̀ kò sí ní mọ̀ pé wọ́n mọ̀ ń pẹ̀ sí ní ṣùgbọ́n sí ní oògùn àìmọ́ ní ìbéèrè ẹni tó bá ti kùnà láti ṣèbéèrè ẹni bá ti ṣèrè ọ̀pọ̀ ju tó lè ṣe déédéé ń bẹ̀ lọ. bákan náà eléyìí ọjọ́ sígọ̀ kan nínú sígọ̀ míì onígbà mi máa ń sọ pé ọlọ́ọ̀ mọ́rọ̀ آه، اللهم ربنا لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجهد منك الجهد إليه الإمام النووي رحمه الله تعالى إن ترى روضة الطالبين ونردوا إمام ومساكيس يعني تنكيون لين يبلوت سنتين يسوع àdúrà tí ń bẹ lẹ́yìn Rabbana wa lakal hamdu yìí ibo ló ń ṣe dé tí ò ní sun wọn wàá wọlé àwọn kékeré lẹ́yìn àwọn ọ̀dọ́ ni masha Allah agbára ń bẹnu sáwọn àwọn eléyìí tó bá wí dálẹ̀ kò ní sinú pẹ́ nìkan kò sí. tó àmọ́ àwọn bàbá bàbá ni ó ti rẹ̀ wọ́n tẹ́lẹ̀ náà tó wá wá bá délẹ̀ tó ó ṣe ti kẹ́lómi ọ̀daràn kò fi ọlẹ̀ dúró ẹ̀ náà sọ pé wàá sọ pé ah, Allahumma ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد tó bá ti rí pé kánjúkánjú ni àwọn tó wà lẹ́yìn rẹ̀ أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد tó bá rí pé اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع للجد منك الجد ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àyè sanabi sallallahu alaihi wasallam tí máa ń sàdúrà ẹlòmí àwọn abèrè gba ẹni ká tó máa sàdúrà ẹni ká máa sàdúrà nínú lẹ́yìn irun máa gbọ́ àwọn àyè tẹ̀yẹ̀ tí ń sàdúrà là ń sàlàyé rẹ̀. àyè kẹrin fi rúkọ ìhì nígbà tá nàbí bá rúkọ. ẹ̀yin ti mọ̀ nípa nàbí sallallahu alaihi wasallam wọn ni amma ar-ruku' fa'azzimu fihi ar-rabb wa amma as gbígbé tóbi ní kẹ́ ẹ máa gbọ́nà tóbi ṣùgbọ́n tẹ́ bá forí kalẹ̀ o ẹ pọ̀ ládùúà nínú forí kalẹ̀ tó ráyè ká gbàdúrà yẹn àyè bọ́ yẹn tó wọ́n sì tún láti wọ́n máa ń ṣe nínú irú wo bẹ́ẹ̀ ni náà lè ṣe irú àmọ́ o bá ti fi un máa sọ báyìí nínú سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي اللهم اغفر لي والله صدقني دعاء مسألة دعاء مسألة تسمع كي دعاء مسألة إناني أقلقا إذا ما ترى نينو كوريكا قلت لجاكي قيو دعاء تنا أدوى كان يلون قيو دانو àyìn ọlọ́run nínú forí kalẹ̀ àtún tọrọ nínú forí kalẹ̀ nínú rògbò mi ànábì yìn ọlọ́run ní tuntun tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ kí wọn náà máa sọ bẹ́ẹ̀. subhanak allahumma rabbana wa bihamdika allahumma yaghfir li ṣùgbọ́n gbàgbọ́ la máa wí lẹ́yìn tá a bá sọ subhana rabbi azim subhana rabbi azim subhana rabbi azim àyè tún sẹ́kù ìmáàmù ò ti gbórí sókè èmi ni mò ń dáhùn kí. máa sọ pé subhanak allahumma rabbana wa bihamdika allahumma yaghfir tó máa sọ nínú rògbò mi kí n bá nàbí túnṣe máa ń sọ lórí ẹ nínú sórí kalẹ̀. ẹlẹ́karùn-ún nínú àwọn àyè tánàbí tó máa ń sàdúrà fi sojú òde nígbà tánàbí bá forí kalẹ̀ ọ̀gá nàbí ẹ̀họ́ àdìbòdò ààrẹ ètò pọ̀jù nínú àdúrà nàbí sọlá àṣẹlá nínú forí kalẹ̀ wọ́n ti máa ṣe nínú ìforí kalẹ̀ ni wọ́n ti máa ṣe torí rẹ̀ wọ́n náà máa tọrọ fún tó máa fẹ́ lórí ayé lédè lábá láti máa tọrọ rẹ̀. Al-Imam Abu Hanifa rahimahullah àwọn ń sọ fún wa yín pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ní ká ṣe nínú tó ní ká ṣe lédè lárúbáwá àwọn rí pé kò burú ká tó ṣe lédè fárísà. fárísà báwo wọ́n nítorí pé fárísà ti lárúbáwá súnmọ́ra wọn súnmọ́ra wọn la fẹ́ àní lárúbáwá lárúbáwá la gbọ́dọ̀ fi. torí ẹ̀ nítorí délé tó bá fẹ́ ṣàdúrà nínú orí kan lẹ̀rẹ̀ lárúbáwá ló fi ṣe nínú tó sì ràn ọ́ lọ ó náà nìkan háwọn àdúrà tó wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá àlùsọ̀lẹ̀ kọ́ máa ṣe wọn. kódà tó bá gbéde lárúbáwá èyí tó dáa jù náà ní kó máa ṣe àtẹ̀ríyẹ̀dú àlùmáṣẹ́wà àwọn àdúrà tó wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá àlùsọ̀lẹ̀ kò sí tó dúpọ̀ ọgbọ́ lárúbáwá. tó a ti dúpẹ́ fọlọ́ kò sẹ́nìkan nínú àwọn mùsùlùmí tí ọmọ rọ́bìnrin àdínà fi tún ní hasana wọ́pẹ̀ àkérèké hasanata ọ̀kìn àdáyébẹ̀ náà bá ògbórí ayé torí tọ́lọ́ ń bá ti gbogbo tí ń bẹ́ẹ̀ fún wa lóore tó sì sọ wá ń bi gbogbo aburú tá a wá sọ nídìí rẹ̀ ó ti dáa fún aláyé tó dáa fún alọ́run pẹ̀lú ìjẹ́bù tó jẹ́ mẹ́rin. ẹlẹ́kẹ̀fà nínú àwọn àyè tánà bisọ̀ bọ́lá àdìsọ́lá tí máa ń ṣàdúrà òun náà ní bẹ́yìn láti tají dáta yìí láàrin ìforíkalẹ̀ méjèèjì nígbà tó bá jókòó síbá ti sọ dáná bí máa ń wí wàgbọ́ni wàrúdùkù omi náà tún wà ó tó ṣe pé nu àwọn omi yẹn wàrúfáàní wàrúdùkùni wàgbọ́ni gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ tó eléyìí náà bẹ́ẹ̀ náà àdúrà àti sọ pé tó o bá mọ gbogbo eléyìí ṣe tó fi máa wá ní ní ní ní ní jọ̀rọ̀ adágbé wa ni ní ṣèbó ní kankan wájú ọ parí pẹ̀lú ní ó ní kankan ẹlòmíì lè máa ṣe bẹ́ẹ̀ yóò máa sara rẹ̀ jẹ́ torí abẹ́kọ̀ pé rọ́bì ọ̀fẹ́rìlì rọ́bì ọ̀fẹ́rìlì rọ́bì ọ̀fẹ́rìlì tó bá ti wílẹ̀ mẹ́ta bá òbí tó àbí títí tí lè má mú yóò fi dìde tó bá jẹ́ pé ọ̀lọ́ dárun kí tó bá ti wílẹ̀ mẹ́ta ó ti tó èdè kékeré wọn máa sara rẹ̀ jẹ́ wọn á láti kékeré mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lásọ̀ aṣọ ọlú èwo sẹ́wọ̀n káwọn kèfèrí àwọn ní báyẹn torí pé àwọn wò pé ìjọ ìwé kò kúkú nítumọ̀ wọn sọ ni pé iná àtọ̀ iná ní ké o gbàdáwọn wá ti màtúmọ̀ rẹ̀ wá ní wọ́n sọ ní láti kékeré wọ́n ti kọ́ ọmọ wọn lásọ̀ tó àkọ́ wọn lásọ̀ kí ó là kọ́ wọn kojú yọ. iná àtọ̀ iná kẹlẹ́kọ́wùdà gbogbo èdè táwọn bá ti gbọ́ wọn lásọ̀ lásọ̀ wá ní kì í sàsọ̀ torí di ilé wàá kọ́ rọ́bẹ̀rẹ̀fẹ̀rì rọ́bẹ̀rẹ̀fẹ̀rì rọ́bẹ̀rẹ̀fẹ̀rì lẹ́yìn eléyìí ẹlẹ́kẹ̀jẹ̀ nínú àwọn àyíká nàbí sọlọ́lá àṣìlá tí máa ń ṣàdúrà ó náà ní lẹ́yìn ìgbà tí wọ́n bá parí àtàyà tó a dùkún tó sálámà subhanallah lẹ́yìn tí wọ́n bá parí àtàyà kún tó sálámà eléyìí ìlànà nàbí sọlọ́lá àṣìlá fi kọ́ aláṣẹ nínú hadith Abi Hurairah radiyallahu anhu tìrúkà nàbí sọlọ́lá àṣìlá tó kó tó bá parí àtàyà tán ọ̀ gbọ́dọ̀ sálámà tó a dùkún tó wá ìtàdé níbi nǹkan mẹ́rin allahumma ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال النبي واني واسسا بوبون تبا وولوري قطر رنبا tẹ̀pé wọ́n tún wọ́n tún wọ́n pa wá láti wọ́n tún sílẹ̀kùn fún wa pé àyè ti tọrọ ni wá tẹ̀sà gbogbo tó bá fẹ́ lórí máa tọrọ rẹ̀ ńgbà yẹn kó tó fi kọ́ sàlámà. tòbẹ́ náà ni hadith Fudala ibn Ubayy bẹ́ẹ̀ lànà bisalòlá àdìsẹ́nà tó pa aláṣẹ pẹ̀lú kíkà máa ṣàdúrà nígbà tá a bá forí kalẹ̀ eléyìí ni àwọn àyè eléyìí tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam ti máa ń ṣàdúrà kọ́ ṣàdúrà rẹ gẹ́gẹ́ rẹpẹtẹ lẹ́yìn ìgbà tó bá parí àtàyà kó tó di kọ́ sàlámà gbogbo tó ń fẹ́ lórí ayatollah kìyàmà máa tọrọ rẹ̀ ńbẹ̀ torí pé àyè gbígbàdúrà nù Abubakar anabi sallallahu alaihi wasallam wọn kọ ibi kọ́ máa sọ ike allahumma inni zalamtu nafsi zulman kathira wa la yaghfiru dhunuba illa anta faghfir li maghfiratan min 'indik. nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ nípa ismullahil a'zam ike bó ló wà ní àdúrà yìí òun náà ń bẹ nínú táwọn olùmọ̀sọ wípé ismullahil a'zam ó lè wà ń bẹ ó ń bẹ nínú àdúrà tó ti pé kéèyàn bá ti ọlọ́run ọgbà náà tẹ ẹ bá wí síwájú àdúrà yín tẹ ẹ bá wá tọrọ ń tẹ̀fẹ́ ọ̀dájú gbádùn àyàn gbà gẹ́gẹ́ bí kíni. Ya Rabb Ya Rabb Ya Rabb kẹ́nìkan ò ní sọ Ya Rabb bí lẹ́ẹ̀mẹ́ta àyàfi kọ́ lọ́wọ́ bọ́ da lóhùn. nínú rẹ̀ òun náà ni ya hayyu ya qayyum kọ́pọ̀ nínú àdúrà wa ya dal jalali wal ikram yá arhamar rahimin gbogbo ọ̀rọ̀ àwọn tó máa ti ń ṣàdúrà lọ yá hayyu yá qayyum tó máa ti ń ṣàdúrà lọ yá arhamar rahimin yá dhal jalali wal ikram fi sínú àwọn àdúrà rẹ̀ tó ń ṣe bákan náà. Mhm. اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد صورتهم فيه تبعت إليه سواجه صورتهم فيه أنا أبوبع ما قليكم من أول أوسه أفوسه تراوزه إليه tó o bá fi lè ṣe síwájú àdúrà rẹ gbogbo tó o bá sáà ti máa ń tọrọ pé kọ́nà ọba àtẹnìkan jẹ o má fi dákun ẹbí o àmọ́ ògbóni tó o bá fi tọrọ pẹ̀lú ògbó ọlọ́run yóò tẹ̀ náà àti àdúrà alhamu walghamu allahumma inni abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadika ah, àdúrà ti gbà tó o gbé lẹ́yìn ẹ̀yẹ́ gbọ́dọ̀ èèyàn èèyàn gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ kí n tu nínú rẹ̀ náà ni ọkọ ọmọ ẹni ẹ̀bọ̀n lọ́mọ fúnlẹ̀ ṣe lọ́mọ kẹfìrọ̀ wọlé ẹ̀fọ́ ìdùnnúbẹ ilẹ̀ ẹ̀ń tọ̀fẹ́rẹ́ tọ̀fẹ́rẹ́ tẹ̀mẹ̀rẹ́ǹdẹ̀ bàbá ńlá wa àtìyá ńlá wa nígbà tí wọ́n ṣe lọ́wọ́ bá kí ni wọ́n wí ẹ̀rí púpọ̀ yàtọ̀ púpọ̀ ṣe ń tánà bí kọ́ Abubakar سبحانك إني كنت من الظالمين àwọn baba ńlá wa kí wọ́n sọ pé rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin gbogbo ẹ̀ sáfù kanáà tó gbogbo orí eléyìí tẹ̀ bá wùsùn àdúrà àdúrà rẹ̀ àdúrà máa ń gbà. sọ àyè tá a ti máa ṣàdúrà nìyẹn o nígbà tá a bá ṣàtàyà tán tó di pa sálámà o kí wọn á ní ṣàdúrà tá à ń ṣe lẹ́yìn sí sálámà eléyìí tó pọ̀lọpọ̀ nínú àwọn tírà tó sàlàyé nípa àtọkọ dùá a máa rí nínú rẹ̀ tí wọn máa sọ yìí pé nínú àwọn àyè tọ́lọ̀ ti máa ń gbàdúrà òun náà ni fi adabari salawati al-mafrudat adabarun náà ní kíni fi máa rẹ̀ pé fi duburi salat gẹ́gẹ́ bó ti wá nínú hadithi mu'ad ibn jabal radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam sọ pé ya mu'ad inni uhibbu fala tad'a an taqula. دبر كل صلاة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك هو ومعاذ مفعنا عليك تولينا أو بدوي أو بدو سلاي وي بلون tí دبر كل صلاة dúbúra kó lè sọ̀rọ̀ ní dúbúrú gbogbo sọ̀rọ̀ kí ni dúbúrú sọ̀rọ̀ ilé yẹn náà ni ọ̀pá ìyapa àwọn kan tó pé dúbúrú sọ̀rọ̀ àyè bàdé tẹ̀sán kò ní wọ́n kọ́ bílẹ̀ sẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó bá sàtà ayá tó kó tó di fọ́ sálámà nítorí pé dúbùrù sọ́lá ti ni wọ́n pè ní ìdí irun wà dúbùrù kulli shay'in minhu ìdí gbogbo nǹkan ara nǹkan ni sébi rẹ wà lọ́tọ̀ ara rẹ wà lọ́tọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kó tó sálámà lànà bí wíwọ́n àwọn kan sọ pé dúbùrù kulli sọ́lá ayé ba'da kulli sọ́lá àwọn ti rí nínú súnà Nabi sallallahu alaihi wa sallam ike dubura salawat àyè ba'da salat ba'da salam ba'da salam ìntàmà wímbẹ̀ ni àwọn tasbihat al-azkar kìí sá ìyàdúrà nù àyàfi tó bá wá látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wa sallam gbàdàbí máa ìgbà tó bá sálámà ṣùgbọ́n yàtọ̀ sílẹ̀ gbogbo tó bá fẹ́ tọrọ lórí ayé àtàkìyàmà inú yẹn ló ti tọrọ rẹ̀ kí ẹ bá nàbí sallallahu alaihi wa sallam ti alimami ni wọn ká máa ṣàdúà lẹ́yìn ìgbà tá a bá sálámà nínú lẹ́yìn tó kọjú sáà tó la àbí tó kọjú sáwọn ẹni tó kírun lẹ́yìn wa kẹ bá wọn limamu limamu ti máa ṣe wọn ni falam yakun dhalika min hadihi sallallahu alaihi wa sallam aslan wọn ni gbogbo eléyìn òsínú lànà anábì sallallahu alaihi wa sallam ìrẹ́ àkírun tán ọ̀wá gbọ́ sókè ẹlòmíì ò tún ṣe kárí mi kán mẹ́rin yóò tún wá kí apá yóò tún gbé sókè báyìí so that àwọn míì náà ń kọ́ àwọn náà ti sẹ́kọ̀ọ́ ìtìdá àbẹ̀lẹ̀ máa àbí kó ti pọ̀jù sáwọn tó kírun láyìn rẹ̀ pé tọ́ ọlọ́wọ́ gba irun lọ́wọ́ wa ọlọ́mọkọ ti sọ àlọ́ fàájì àlìlá rẹ̀. sọ gbogbo eléyìí kò sí nínú lànà nẹ́lọ Muhammad sọlọ́wọ́ àwọn àlejò àlejò. àwọn ibi táwọn ti ń rí àwọn ọ̀rọ̀ nìyẹn tó àdàbí gbà tá a mú nǹkan tuntun wá mo rò pé yín yín ẹnìkan sọ pé àkókò máa ń tó ibi tá à ń rí inú rẹ̀ náà nù. sọ máa ń tó ẹ̀ mà ẹ̀ra tíra láàrin màá rẹ̀ ilé ra torí ló wọ́n máa hàn mọ́tò tó ń gbé kótókótókó ètò kótókótó ẹni ara àbíta àti ẹ̀rìn nù bẹ́ẹ̀ nìkan bá ń gbóló tírí gbé dáadùn màá dì lọ fún un rò pé yé wa ọjọ́ bó ti jẹ́ mẹ́rin ẹni tí máa ń kúrọ́ ní pẹ̀lẹ́ rí òun àtọ́mà tó torí ẹ̀ gbogbo nǹkan tó fẹ́ fi tẹ̀lé wà tó kò sí wàhálà wàhálà rúwìyà àlùwẹ̀ tí wọ́n á fún ọ̀gbá wá látọ̀dọ̀ ànábì sọ wá sọlá pé máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tó bá kírun tán wọ́n máa ṣàdúrà báwọn èèyàn bí ìsìnàjò fàáyì kọ̀ wá gbọ̀nà tó gún régé rí wàlà hasan kódà kọ̀ wá gbọ̀nà tí gún régé tó kò sí kanú rẹ̀ tó wá. sọ wá ní fi àdúrà yẹn ká máa fi sẹ́yìn irun àsùbà àti ẹ̀yìn irun àlásàrì. فلم يفعل ذلك هو ولا anabi ò sí bẹ́ẹ̀ rí ọ̀kan náà wọn tàbí rẹ̀ ò sí bẹ́ẹ̀ rí wọlé arṣọlẹ̀ ilé yìí kò mẹ́ta kò sì síbi tó ti sọ fáàlù mọ̀ pé ẹsẹ̀ bẹ́ẹ̀ rí. wà iná máa wọ sẹ̀sán rọ̀ẹ́hù máa rọ̀ẹ́hù ríwọ́gbọ́n mìíràn súnnàtì bàdéhùnmá. wọ́n ní eléyìí kankan táwọn kankan rò pọ̀ dáa ní dípò súnnà dípò súnnà tó wá ní kíkà sí lẹ́yìn wọn àṣùbà àkàṣe والله أعلم وعامة الأدعية المتعلقة بالصلاة إنما فعلها فيها ثاني gbogbo àwọn tó jẹ má dùà tó ní ti pẹ̀lú òun inú òun là náà lè ti ṣe o wà á mọ ọ̀rọ̀ bí ha bí ha eléyìí lànà bí ti fi pa á láti pé nínú òun náà ní káwọn òfin máa ṣàdúrà yìí wà á dà wọlé ẹ̀kọ́ bí hàlẹ́ mọ́sọ́lì wọ́n lé léyìí gan-an lọ́dáàjù pẹ̀lú gbogbo ẹni tí ń kírun pígbà tó ń kírun náà tọrọ nítorí kígbà yẹn dojúkọ lọ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ nígbà tó wà lórí irun sígbà tó bá parí irun tó sọ̀rọ̀ jẹ́jẹ́ máa ń lọ ẹ̀kọ́ tàdúrà lórúkọ nígbà tó ń kírun gbà náà wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ secret talk lọ ẹ̀kọ́ obìnrin sígbà náà lọ ẹ̀kọ́ tọrọ ni àbígbà tó bá ti irun láṣẹ ìgbà tó ń kírun yẹn náà lọ yẹ tọrọ yìí ti nígbà tó bá parí irun wọn nítorí pé ìgbà tó bá ti parí irun ìbọ́lọ̀ ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ wọn àti pinnu àyè tó ti wà tó jẹ́ àyè tó ga yìí ó ti parí irun báwo ló ti wá fi títọrọ lọ́dọ̀ ọba sílẹ̀ ní ìgbà tó dáa lọ sí ìgbà tí ọ̀dà tó ìgbà tó dojú kọ ọ̀tọ̀rọ̀ náà ìgbà tó ti wá kírun tán ìgbà náà tọrọ torí di eléyìí báyìí wọn ní ṣùgbọ́n o nọ́kítẹ́kùn lọ́kọ́ ìfàwọ́ àmì àfàfẹ́ ti wá láǹfààní. tí o bá ṣe pé ọparí irun ọfẹ tọrọ lẹ́yìn ọ̀nà tá a máa gbà ni o ẹ̀sẹ̀ pé tí wọn náà wá yarí kalẹ̀ lẹ́ni pọ̀jù ọ̀gbọ́dọ̀ tọrọ kankan lọ́dọ̀ ọlọ́ọ̀lẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ ni mo rò pé yé. ẹ orí pé ẹ kírun tán wá gbọ́ sókè ọwá retí kọ́ parí kọ́ kàn kò pé kí ni ètò ọmọdé rẹ ti ẹni kọ́ sàlàyé ẹjọ́ bá wù kọ́ gbọ́ ẹjọ́ bá sì wù tí gbọ́ pàdé torí ní àǹfààní tó bá fẹ́ lẹ́yìn ìgbà tó kírun tán wọ́n ní nǹkan tí ó ṣe òun náà ní í lẹ́yìn ìgbà tó tòsí tòsí wí àwọn gbọ́dọ̀ láyé láyé lọ́wọ́ àtànàbí ní káwí ó ti tẹ̀síbí ó dúpẹ́ fọ́nà ọgbọ́nà ọba tóbi ó ti tẹ̀síbí ó ti gbogbo ẹ̀ tán ọwọ́ afẹ́ sàdùà olùkọ́ yé wa ọfẹ́ sàdùà ọfẹ́ bẹ̀rẹ̀ jọ́sìn tuntun afẹ́ pípọ̀ sàtà láti bá nàbí Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn tó ti ṣe gbogbo tẹ̀síbí rẹ̀ tán ẹni tó bá rí fóun fẹ́ sàdùà lẹ́yìn ẹni tó ṣe nù bó tilẹ̀ jẹ́ pé kìí sáyè ká ṣàdúà ṣùgbọ́n ìwọ fẹ́ ṣàdúà lẹ́yìn irun ó ṣe bí ìgbà tó ṣe pé ìjọsìn mí ọ̀tọ̀ tí ò ní ṣe pẹ̀lú ẹ̀yìn irun lọ fẹ́ ṣe yìí. wàá bẹ̀rẹ̀ pẹ̀lú tasbihat wàá ṣe tahlilat wàá dúpẹ́ fọlọ́n wàá ṣe salatu bá Nabi sallallahu alaihi wa sallam lẹ́yìn rẹ̀ wàá tọrọ tọ́ bá fẹ́. وأن ويكون دعاؤه عقب عقب هذه العبادة الثانية ولا تكون دبر الصلاة توبا واسدوا نيسي أجيكو سدوا لني أوان قولوا أقوما توسيني lẹ́yìn àsàlátù tó ṣe fánàbí sọ̀rọ̀lá àṣẹlẹ̀ ìjọsìn míì tuntun lélẹ́yìí tó ń ṣe kìí ṣe kó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn rẹ̀. rò pé wa yẹnni pé tó bá fẹ́ tọrọ kankan lẹ́yìn kó tó kọ́kọ́ ṣe tẹ̀síbí ìṣirun kọ́ parí ẹ̀yìn rẹ̀ ọ̀wá tó wá sí àwọn tẹ̀síbí hàt mi wà á sì láyé láyé lọ́wọ́ wà á sẹ̀sẹ̀ láti bá nàbí sọ̀rọ̀ láti wà á tọrọ ní ìsìn ìjọsìn mi tuntun ni ló ṣe yìí kò ní ti pẹ̀lú kọ́ parí ìrun mọ́ tó eléyìí báyìí òní nǹkan tí ṣe àtúnṣe ẹni tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣàdúrà lẹ́yìn ìgbà tó kírun tán ọlọ́run bá kọ́ra wa lọ́wọ́ ó sì wá lọ́kàn nínú ẹni tó ṣe pé tó bá ti tọrọ ọlọ́run bá ọ̀nà ọ̀fun tó tún wá sí ní kókó àti ní gbangba subhanahu wa ta'ala bi hamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk rẹ̀ wọ́n á ní kí n dé láíláí lọ lórí ọwọ́ wọ́n ka ojú ara sí ọwọ́ ìgbà lẹ́yìn. láti sàlù àlá látàrí ìwọ̀ ìdàkọ́kọ́ wẹ̀ ìdánábà àti wọ́n fẹ́ wẹ̀ ìwẹ̀ ìmọ́tótó láti fọ ìdọ̀tí ara wa dànù àwa fi nǹkan kan wúyọ̀ wọ̀ wa ilé ìtọ́jẹ́ pé nígbà tí a fọ abẹ́ wa ohun tá a fi wé yẹn lọ́kàn bẹ́ẹ̀ èyí ti pa wọ ọwọ́ wa lọ́kàn bẹ́ẹ̀ wa. ṣé àlọ́ alábàjẹ́ àbí ọ̀bàjẹ́ àlọ́ alábàjẹ́ tó fún ìmọ̀ tó bá ti fẹ́ pé kì í fọwọ́ lọ́kàn bẹ́ẹ̀ ohun tá a fi wé ọwọ́ lọ́kàn bẹ́ẹ̀. májẹ̀mú tí fífi ọwọ́ kan bẹ́ẹ̀ tí ó fi ba àlọ́ alájẹ́ náà ni àlùmọ̀bá aṣẹ́wọ̀n tọ́jú ẹgbẹ́ ọwọ́ wa yẹn ọkàn abẹ́ wa tààrà ni láì jẹ́ pé nǹkan kan bẹ láàrin wọn. gẹ́gẹ́ bí adéyé ìgbé máa mẹ́tẹ̀lẹ̀ kẹwọ́ owó pẹ̀lú ẹ̀tọ́ ọ̀pọ̀ nítorí bá fọwọ́ kan abẹ́rẹ́ kó ṣe àlọ́ àlá láti ti mọ̀ pé tí ó bá fi nǹkan kan abẹ́rẹ́ kó fọwọ́ kan abẹ́rẹ́ àyàfi tó bá kọ́wọ́ rẹ̀ mọ́ kan abẹ́rẹ́ lára lórí àlọ́ rẹ̀ láyé ìgbésẹ̀. Thank ó máa ń ka àwọn sínú àfojúbà yẹn tó tó bá ní ìtàn àtẹ̀lẹ́ tó máa ń tu sí ilé ìgbà tó tọ́ bẹ̀. ǹjẹ́ ọtọ́ pé kí imam kọ́ máa ka kótóbà lédè lárúbáwá nínú tíra yòówù tó bá jó náà lọ́kọ́ kẹ́nìkan náà wá túmọ̀ rẹ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run torí pé lábẹ́ òfin ọlọ́run láti tòjú máa ń sọ kótóbà ọ̀tọ̀ kẹ́nìkan kan tó sọ̀rọ̀ máa fi máa àti tí ìmáàmù bá bí ẹnìkan léèrè kò burúkú ní kí wọn dáhùn nígbà tí ìmáàmù bí léèrè wọn ti kó tó bá lọ wọn. ìwọ́n táwọn ti kó tó bá léde lọ́wọ́ akẹ́nìkan máa túmọ̀ rẹ̀ yorùbá ọ̀tà kò fi ọ lọ. èyí tó sọ yìí pé tí wọ́n máa ń sọ kó tó bá tí wọ́n bá sọ fẹ́ni tí ń sọ̀rọ̀ lásán tó kọ́ dákẹ́ kò ti sọ̀sọ̀ kó sọ. eléyìí ti apá kan nínú àwọn kòkòrò hà wọ́n túmọ̀ rẹ̀ báwo ni wọ́n ti máa sọ̀rọ̀ nígbà tí ìmáàmù ṣe tuntun bá níṣẹ́ lọ́yẹ̀ kó lọ yí àwọn ìmáàmù tó ń kírun fáwọn yìí gbígbé ìmà lọ́yẹ̀ ká kọ́kọ́ wá náà kó tó di wá síwájú fáwọn yìí ìmà sàgbà ṣíṣe ìmáàmù ìmà wọ́n sàgbà ṣíṣe ìmáàmù nítorí tó bá ní màkì lọ́fẹ́ ti ṣe ìmáàmù fáwọn ìwádìí ìjìnlẹ̀ ó fi hàn gbígbà tó bá gbọ́ àwọn tẹ̀sán kó tó bá wọn kì í ṣe lábáwá wọn kì í sì sẹ́ni tó gbọ́ lárúbáwá èdè wọn náà lẹ́bi tó kú bá wọn. nítorí pé níta àgbà lérò pẹ̀lú kótóbà kì í tàdúà níta àgbà lérò pẹ̀lú kótóbà ni afẹ́ fi àwọn èèyàn mànà afẹ́ là wọn lọ́yẹ̀ afẹ́ fi àwọn tó ń ti láti fi àwọn kọ́ lè bá dẹ́kun rẹ̀ afẹ́ fi tó ń ti dáadáa àwọn kọ́ lè bá múra sí i àti màá bá wọn fèdè fún ọ̀pọ̀ báwo ló ṣe lè dé ìgbà tó máa kọ́kọ́ ń ṣe ní lárúbáwá kó tó di wọ́n túmọ̀ rẹ̀ sí yorùbá tí gbogbo ẹni tó sì wà ń bẹ ọ̀pọ̀ lárúbáwá náà mọ̀lẹ́kà lọ ń ka ẹlẹ́yìn fún ni àbí dání. òrùkó yé wa lábẹ́ òfin ètè táwọn èèyàn bọ̀ náà ló fa àtòkù tó bá ní dáadáa tí wọ́n fi máa gbọ́ yé ṣùgbọ́n o tó bá ń kọ́ fẹ́ mú àyà kan wá àbò fẹ́ mú àdéhìí kan tànàbí sọ̀rọ̀ wá àlùsẹ́lẹ̀ wá wàá ká àyà yẹn kó tó ṣe wá lédè lárúbáwá wàá ká àdéhìí yẹn kó tó ṣe wá kó tó ṣe kó tó máa rẹ̀ eléyìí lè dọ́dọ̀ gbàdú ètò ìgbé kẹ́nìkan máa sọ̀rọ̀ kẹ́nìkan máa túmọ̀ àbí ká ti kọ́kọ́ kabala kan sọ lárúbáwá káwá fi abala kejì fún àṣọ yorùbá àbáwúsá eléyìí gbogbo ìbàdìkò jẹ́ lásán kìí ti sọ lọ́dọ̀ gbà nínú tọ́ka náà. kò sí wàhálà èdè wo ni gbogbo wọn gbọ́. kò ní di translation ó ní gbàdé bá kírun tán yóò máa translate àyàfi tí ìmáàmù yẹn tó bá sọ lédè kan náà tó wá ti kejì lédè mi ọmọ kìnnì. àní kò tọ́ gbogbo ẹ̀ tọ́. ẹ bá fẹ́ wẹ pẹ̀lú ìfẹ́ wẹ̀wẹ̀ ti ara lásán fúyà láti ìpínlẹ̀ wọn fún kẹ́ máa jáde lọ bẹ́ẹ̀ jẹ́ èwo ló fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wẹ jẹ́nàbà ló. jẹ́nàbà náà kọ́ wẹ̀ nígbà tó bá wẹ jẹ́nàbà náà wá wẹ ìwẹ̀ tá a bá sábà torí pé tó bá ń kí wẹ̀ kàǹkàn tó tẹlẹ kọ́kọ́ wẹ̀ ó súnmọ́ kó mi ìwẹ̀ jẹ́nàbà ọmọ kárí ara ẹ sì lérò kó ti kárí ara nítorí pé aró ti máa yọ yọ máa yọ ní yíyọ ọpọ máa gbàtẹ́ bá fi kẹ̀ǹgà tó fẹ́ wẹ̀ náà gbàtẹ́ bá fẹ́ wẹ̀ jánábà yẹn kò ní dá yín lójú pé omi kan gbogbo bíkíbi èèyàn á gbé àjàmbá kú wẹ̀ yọ lọ mọ àti kírun lé ìgboro lórí àkọ́kọ́ wẹ̀wẹ̀ jánábà yẹn náà tẹ́ bá wá fẹ́ lu àlùwàlá yẹn ẹni fọkàn fẹ́ nígbà tẹ́ máa wẹ̀wẹ̀ kẹ̀ǹgà tó fẹ́ tẹ́ bá ti fẹ́ lò àbẹ́ fẹ́ lò ọwọ́ yín padà kan abẹ́ ẹ̀ tún àlùwàlá ti kòtò lẹ́yìn ìgbà tẹ́ bá kírun tán ètò pé ńgbà tẹ́ máa ń ṣe lọ́wọ́ tẹ́ wá gbé kókó gbà lé wọn lọ́wọ́ wọn mọ̀ wá tọ̀ ó ṣàtúnṣe bí ó ṣàtúnṣe bí bí gbà wá tutù rárá o béèrè kíni pé ẹ̀ ń ṣe kókó gbà lọ́wọ́ wọn náwó pé béèrè objection please ha, níbo kálukú dákẹ́ fẹ́m wọ́n nígbà tó bá parí kókó gbà tó bá kírun tán tó bá ní béèrè kọ́ wá sí i. wọ́n fẹ́ kó yí wa kó ká mọ̀ pé ṣe òfin ni o kì í ṣe bí àwọn ìlànà àwọn mi o ẹ kó wọn kàn bọ́ bẹ́ẹ̀ ni wọ́n kàn máa jó ni wọ́n máa kó nǹkan yín tọrọ ni wọ́n máa kó ṣe ẹ ní wọ́n máa ṣe yẹ ẹ sọ̀rọ̀ ní wọ́n pàtẹ́wọ́ kékeré ọ̀dàkẹ́ fẹ́m olùgbà tó máa kírun tán tó bá lọ́rọ̀ ọ̀ àṣùn náà. sí wíńdò rẹ̀ tó dé ìgbà kọ́dá sí ìlú kí ló dé tí wọn bá gba oúnjẹ orítọ náà orítọ náà ní ti bí wíńdò mẹsàlásì wà ní ilé ìsìn ọwọ́ àgbọ bẹ́ẹ̀ gba bẹ́ẹ̀ wọlé kékeré ẹ bàtún bóyá o tẹmí abẹwà bí lẹ̀kùn lé ní ẹ máa gbà wọlé tí eléyìí bá jẹ lé tó wà nílé ọlọ àdàbò ti jẹ àmọ́ tó bá jẹ pé wàhálà ló dé òsì náà ló ti dẹ́mọ̀ pé lẹ́yìn ìdájọ́ mi máa gbogbo gbogbo fún ànọ́mà àbà ọ̀dà bẹ́ẹ̀. Ahan, wípé èèyàn akírun àgbà àtàn, èèyàn máa ń ti dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn lẹ́yìn àgbà. Sùlẹ́yìn ìgbà tó bá ń ti dánilẹ́kọ̀ọ́ sẹ́yìn fún àtàdúrà fáwọn èèyàn. Tẹ̀mọ̀ pé lẹ́yìn ò ní ti pẹ̀lú òun máa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìmáàmù Ibn Qayyim sọ eléyìí ti di ìjọsìn míì ẹ̀sìn dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn lẹ́yìn rẹ̀ wá bẹ́ẹ̀ lọ́n fún dá gbọ́ ọlọ́ọ̀dà rẹ̀ ti wà wò ọlọ́run máa ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ kọ́kọ́ àti ní gbangba oríṣi aláyà àtọ̀run eléyìí ò ní í ṣe pẹ̀lú ẹ̀yìn irun ó ní í ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀sí ní ti náwó ti pẹ́ náà ó náà parí nípa àwọn àdúà àdúà àdúà bẹ́ẹ̀ mùsùlùmí ọmọ sọ àdúrà ẹ̀ kẹsì mùsùlùmí àdúà síbẹ̀ yìí máa pélé de lárúbọ̀ àdúà àbí bẹ́ẹ̀ kọ́ ni lórí jẹ́ pé àwọn mùsùlùmí yorùbá ẹ̀yìn ọmọ sọ kékeré ni àdúà ẹni dábì máa dá àmọ́ pé mùsùlùmí nílé eléyìí hàn ẹni pé kò ń ra ra yẹn àdúà náà. sẹ́ni náà rùn àwọn ìtànàbì ní ká ṣe à omi ìwà tó lè kó bárùn omi tí wà tí ò kó bárùn omi ìwà tó lè kó bárùn omi ìwà tó kó bárùn apẹrẹ ní ìsìnkú àwọn olùsèpítà ò sínú ó kó bárùn nípa pé ládàá rẹ ò ní pé àmọ́ kò bárùn jẹ bákan náà ìtànàbì sọlá àdìsẹlẹ tí wọn ń ṣe ní rògbò ẹni tí ò bá ṣe ládàá rẹ ò pé. إذا أنت لين أتمات بوريسوك سمع الله لمن حمد ربنا ولك الحمد حمدا كثيرا طيبا فيما بس أدارك ونكي سوف أما قبعنا نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت